وكل بدعة ضلالة وكل في النار السلام عليكم ورحمة الله وبركاته أعترى آه، أصول السنة للإمام أبي عبد الله أحمد بن محمد بن حنبل الشيباني عليه رحمة الله تي أبا كتاب الله تبتي أقل من ترى قال والجنة والنار مخلوقتان قد خلقتا كما جاء عن رسول الله صلى الله عليه وسلم دخلت الجنة ورأيت قصرا ورأيت الكوثر واطلعت في الجنة فرأيت أكثر أهلي كذا واطلعت في النار فرأيت كذا وكذا فمن زعم أنهما لم تخلقا فهو مكذب بالقرآن وأحاديث رسول الله صلى الله عليه وسلم ولا أحسبه يؤمن بالجنة والنار níbi tí a kà lónìí òun náà ni àwọn ọ̀rọ̀ tó ní ń ṣe pẹ̀lú nǹkan tí ìyẹn ma fi ń jẹ́ mùsùlùmí gidi kọ́dà tí nǹkan yẹn tí kò bá jókòó nínú ẹ̀mí mùsùlùmí irú ẹni yẹn kò lè má jẹ́ mùsùlùmí tí ó níyẹ òsì ní mà yẹn ni pé nǹkan tó lè yọ̀rọ̀ jáde kó nínú agbo ìjẹ́ mùsùlùmí náà ni nǹkan tí a fẹ́ kà lónìí kí ni nǹkan náà òun náà ni ọ̀rọ̀ tó ní ń ṣe pẹ̀lú ọ̀rọ̀ aljanna àti ọ̀rọ̀ iná aljanna ntí ó gbajúmọ̀ náà ni ní ẹnu gbogbo ẹni tí bá ń jẹ́ olùgbàgbọ́ ẹni tí bá ń jẹ́ olùgbàgbọ́ ẹni tí ó bá ń jẹ́ ẹni tí ó nígbàgbọ́ sí tírà tí ọlọ́run bá sọ̀kalẹ̀ tí ó fi rán àwọn òjíṣẹ́ rẹ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala ó sọ síbẹ̀ ìpín tí ń jẹ́ àlìjánà ń bákanáà tí ń jẹ́ iná gẹ́gẹ́ báyìí náà ni ọlọ́ọba tó ṣe fún na sallallahu alaihi náà ipé nínú sọ tí ń jẹ́ hadithi rẹ̀ ipé aljanna sọ ẹni tó bá ti nígbàgbọ́ pé ọ̀rọ̀ àlìjánà wà ń bẹ̀ bákan náà ọ̀rọ̀ iná yóò wà ń bẹ̀ kọ́dà àwọn tí wọ́n kì í ṣe mùsùlùmí tó jẹ́ pé àmọ́ ọlọ́wọ́ bá fún wọn ní tíra tó ti gbogbo bá ṣe yí tíra wọn yẹn padà tí sì pa ẹ̀sìn yẹn lójú padà àwọn ọ̀rọ̀ àlìjánà ọ̀rọ̀ iná yóò sì sẹ́kù sínú nǹkan yìí sínú tíra wọn àlìjánà òun náà ni tí a máa ń tú sí ọgbà ìdẹ̀ra ọgbà ìdẹ̀ra ọgbà ìdẹ̀ra yìí àbíká ní ilé ìkẹ́ sòun náà ní jẹ́ àlìjẹ́nà wọ́n lè pè ní ilé ìkẹyìn so àlìjẹ́nà náà ní jẹ́ bẹ́ẹ̀ so eléyìí òun ni ilé tó ṣe pé ọlọ́wọ́ bá kọ́ kalẹ̀ kọmọ jẹ́ ẹ̀san àbọ̀wábá fún ẹni tí ọba jẹ́ tó tẹ̀lé àṣẹ ọba iná òun náà dágbé ní annar iná tó wọ́n ní ìtumà mí nínú èdè Yorùbá aljanna aljanna tàbátí ó ti pé ìdàkejì tí ó jẹ́ olùdarí sí fún ẹni tó bá jẹ́ ẹni tí ń ṣe dáadáa iná yìí wọn ní ìtumọ̀ míì ju iná náà ń pè lọ anáàrù tó bá lẹ́yìn ọwọ́ so iná náà ní ń jẹ́ ìyẹn ni pé ìpè tá à ń pè òun àfilárọ́wá pé òun gẹ́gẹ́ bá ṣe ń filárọ́wá pé aljanna tọ́ méjèèjì òun náà ni àyè tọ́lọ́wọ́n bá palé ṣe kalẹ̀ fún ibi tí ọmọ ènìyàn darí sí lẹ́yìn ìgbà tó bá pọ̀ lórí ìsẹ̀mì ayé tán òṣèlè òkèyàn pẹ́ láyé tó kíyàn ogun lẹ́mi tó ìjọ kan ẹ̀mí yàn tán lára yàn ṣùgbà tó bá tán ibìkan lè tó ń darí sí lọ eléyìí kò gbọdọ̀ ní iyèméjì lẹ́yìn inú ẹ̀mí torí pé kíni a ti kọ́kọ́ lo ìṣẹ̀mí kan sáájú tó ṣe pé ọlọ́wọ́ bá ń jí kún yíwa nínú Qur'an pé alhata ala al-insani hinun min ad-dahri lam yakun shay'an madhkura ipọ́ mi ènìyàn àwọn àsìkò kan dájúdájú àsìkò kan ti wá bá ọmọ ènìyàn rí tó ṣe pé lam yakun shay'an ọmọ ènìyàn yẹn ò jẹ́ nǹkan kan tí àti ẹ̀lẹ́ máa dárúkọ rẹ̀ kò lókọ́ kò kìí ṣe ẹni tí a lè sọ pé ọmọ ènìyàn rí so àwọn àsìkò wọ́n ní òun náà ni àsìkò tó ṣe pé ọmọ ènìyàn ń bẹ nínú oyún màmá rẹ̀ àbí síwájú kó tí a tó ti pé wọ́n lóyún rẹ̀ gan so kó tó wá di àsìkò tó ṣe pé ọmọ ènìyàn tó wà nínú oyún ní àwọn àsìkò kan tí yẹn lò nínú oyún àsìkò kan bẹ tó ṣe pé ẹni tí ó gbé oyún sínú gan

kò lè sọ pé mo lóyún ọkàn pé mo so náà ni ẹlòmí agbóhun tẹ̀ tí ń jẹun tó ti máa ń lóyún tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo kàn lè máa wọ pé ah tí n bá ti rí pé n rí nǹkan yìí ah inú kọjẹ́ pé mo ti so àwọn bó ṣe wà ní náà lam yakun kó irun tó ń ní sínú oyún yẹn kan ní bí méjì ní bí mẹ́ta ní bọ́kùnrin ní bóbìnrin so to bá tán kan ọ̀làjú tó débi pé àwọn tó mọ̀ ní ìsìn pé a ah, méjì lọ́wọ́ mẹ́ ọ̀kan lọ́wọ́ mẹ́ kódà àwọn èèyàn mọ̀ pé ọkùnrin àgbóbìnrin ni ẹlòmí ò ní ṣe rí báwọn síbẹ̀sí níwọ̀n lè ni ò lè mọ̀ká tí ń bẹ nínú oyún ǹjẹ́ ilé bàbọ́mọ yìí ẹmọ ìjọ tí ó lò láyé ẹ̀ lè mọ̀ ẹmọ ni ma sọ ẹ̀yìn sọ́kùnrin ni àbúbẹ̀rẹ̀ ni àbí méjì ni àbẹ́yọ̀kan ni kọ́dàrà rẹ̀ ẹ̀lẹ́ ma ń tọ́lọ̀ bá kọkalẹ̀ fún ní tí ó dára yẹ ẹ̀lẹ́ ma lámíọ̀kùn ṣe ẹn mọ̀tíkúrọ̀ gbogbo ẹni tó jẹ gómìnà tó jẹ president ó náà ti wà so lẹ́yìn bá tí wọ́n bá lo ìṣẹ̀mí ayé yẹn tán ẹ̀ṣẹ̀mí yẹn ẹ̀ṣẹ̀mí inú yẹn ṣe wà bọ́ sílé ayé mi nígbà yẹn tán bá òun lọ bí kan tó tún fẹ̀ jù bí yìí lọ ọmọ wọn jìyàn sòtòrí ìgbàgbọ́ tí ẹ tó ń rí náà ní pé ibi tó ń gbé náà nìyàn ó sì tán náà nìyàn ṣùgbọ́n ní ẹdẹ́lé ayé kò jíká tó máa fúnyàn ní ròyìn tó pé yàn tó ń lọ síbi yóò wá dìtàmì nǹkan méjì inú kíyàn jẹ́ pé aljanna tó wọ̀n náà ó ṣínú kíyàn sẹ́rí lọ sínú aljanna àbí kíyàn sẹ́rí lọ sí iná so in tí mùsùlùmí gbọdọ̀ ní ìgbàgbọ́ iná lélẹ̀ ìyẹn sọ pé tá bá ti jẹ ayé tán ipé ayé ti tán náà tí ẹ bá ti kú ó ti kú tán náà irọ́ ẹni tí bá kíyàn ní ìròrí ipe ẹni tí ó bá gbé ayé tó bá ṣe rere tẹni ẹ bá ti kú yóò lọ lè di ẹranko àbí kó di ewúrẹ́ ewúrẹ́ yẹn ọlọ́run á gbé síbi tí wọ́n ti máa tọ́jú rẹ̀ àbí kó di ajá ajá yẹn wọ́n mọ̀ wá tọ́jú rẹ̀ níbẹ̀ yóò mọ̀ gbádùn yẹn ni pé gbogbo tó ṣe nílé ayé náà ní gbádùn rẹ̀ so lé ìròrí àwọn ẹlẹ́bọ ni so ìròrí àwọn ẹlẹ́bọ yẹn gangan àwọn kan sì mú lára àwọn mùsùlùmí tó ṣe pé wọ́n sì máa lọ pé ẹ̀sìn làwọn ń ṣe kúrò àwọn ní àwọn fi ń jẹ́ ní ọlọ́run àwọn ní súfí àwọn ní súfí ń bẹ nínú àwọn tó gbà pé tó bá kú tán ò sí alkiyama kankan so kò sí aljanna kankan kò sí iná kankan so wọ́n mọ̀ jẹ́ kó yíyọ ipe ẹran tí ẹkàrí ẹni tó bá jẹ́ súfí gidi tó ipọ́ fẹ́ practice tí ń jẹ́ súfism gẹ́gan bí ṣe ń sọ yọ́mọ ní bẹ́ẹ̀ ni pẹ́kùnrin yìí right amẹ́ni tí ọmọ kan ti ń sọ àbí kò tí kankankan gbàtọ́kan rí challenge náà kan padà náà ń parọ́ pé àìsíjú láìláìlá so bẹ́ẹ̀ sì ni nǹkan mí tó ń bẹ tó jù bẹ́ẹ̀ lọ nínú tán pè ní Sufi ọ̀rọ̀ ẹnìkan jáde lẹ́nu mẹ́ta yìí ní orí Facebook láwọn èèyàn gbé sí ẹnìkan wá ní kémi náà kó wá ṣí àmì bà tó ṣí àmì ní kíní yẹn mo tẹ̀síkọ́ òun ni ah wọ́n mẹ́ni yìí mo ma so kíní sọ ni pé ó ní wọ́n ma ṣe ìsìná tó òun ni òun ní ṣe ìsìná sọ òun ní sọ pé súfì burúkú ni mo ń gẹ́gẹ́ ni súfì o mo sọ fẹ́ ní oúngangan oúngangan náà ní ṣe súfí pẹ̀lú tí ń sọ jáde wọn so bí tí ń sọ dípọ̀ wọn mọ̀ sínsìn náà oúngangan ní jẹ́ súfí torí kí ni kò sí tí jẹ́ sí lọ́rọ̀ súfí wọn bá bóbi olómi sùn wọn bá ṣe ìsìn hmm, náà wọn bá mú tí wọn bá ṣe gbẹ̀ kankan náà ní gbogbo so ibi tí mo ti lọ ni pé àwọn tí wọ́n ń jẹ́ onísúfì ìbẹ̀ lára àwọn tó ṣe pọ́ ń sọ ike ó ní aljannatu lu'batul atfal ó ní nǹkan eré bí pé ọmọ kéré ń ṣe fìtí náà yíwá ń pariwo ẹ̀kà gbé bèbí lọ́wọ́ pé ọyá gbà mọ́bí seré mọ́bí seré ó ní tí ń jẹ́ aljanna tọ́nà ń sọ fún wa nù nígbà tí wàhálà yẹn pọ̀ tẹ́kàsá ní ẹ̀ẹ́sà sí rere ẹ̀ẹ́sì kí ní kẹsì ọ̀dá ẹ̀mọ́ sí so ń bẹ nínú àwọn tíra àwọn ní sufi the bam so irú eléyìí àdíọ́kàn burúkú tí ọ̀dá ni iná ni imam ahmad torí ẹ̀ lè bọ́ owó tíra wọn pé ìgbóló tó kan ọ̀rọ̀ àlìjánà ọ̀rọ̀ iná inú tíra usulu súnna ẹni pé nínú ìpínlẹ̀ tí ń jẹ́ súnna nabi sallallahu alaihi wasallam ẹni pé tíra àkídà so bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ni ní ìdíkẹ́yọ̀ sọ torí pé kí ni oríṣiríṣi àwọn ìròrí náà lọ́wọ́ tó pé wọ́n ta pàdìjánà yẹn ọ̀rọ̀ nígbà pé àníṣẹ́ tí yẹn bá ń jẹ́ ẹni tí ń ṣàbúrú ipé tó bá kú ọlọ́wọ́n kò ní lọ kò tí náà kankan tí ó lọ wọ́n ni ọlọ́wọ́n á dá ní ẹranko àbíkọ́ dá lọ́bọ àbíkọ́ dá lájá wọ́n mọ̀ wá jẹ́ ní ìyà níbi tó wà ó ní ìyà sẹ́rẹ̀ tó ti ṣe kalẹ̀ náà lọ́wọ́ jẹun ní táwọn sọ ní pé àwọn lọ́lọ́fà ìpé kò sí tí ń jẹ́ pé èèyàn gbẹ̀sán àjẹ́nà àbí iná so ilé kí ń ṣe àbí ọkàn tó bá jẹ́ mùsùlùmí gidi náà ló fà náà ni àwọn fásúnà náà fi ń fi irú àwọn ọ̀rọ̀ báyìí náà fi ń kúnrò tí ń jẹ́ àkídà so bákan náà síwájú àwọn onísúfí àwọn Mu'tazila ara àwọn ipa alìjẹ́nà ọ̀nà láwọn náà gbà pàlìjẹ́nà bẹ̀ wọ́n gbà pé iná bẹ̀ táwọn bá ti wá gbà pé àwọn á ń ka nínú Al-Qur'an àwọn ọ̀gbà pé ọlọ́run ti dáa bí kò tí dáa kì dáa so èyí náà fìtínà náà ni ìyẹn ni pé wàhálà ni wọ́n náà ọ̀takùn tí ń jẹ́ tí Ànábì sallallahu alaihi wasallam tí ó mú wá fún wa náà ni Imam Ahmad fi ní wal jannatu والنار مخلوقتان قد خلقتا يعني pé aljanna àtiná makhluqatan ọlọ́run ti dá قد خلقتا qad khulqta wọ́n ti dá àwọn méjèèjì ní dájúdájú ó ti di tọ́rọ̀ wà tọ́rọ̀ ti dá ó ti ọ̀rẹ́ ti dá kalẹ̀ ni so eléyìí ń jẹ́ àtàkùn fáwọn

كما جاء عن رسول الله صلى الله عليه وسلم bí ọ̀rọ̀ يشي ولا wá النبي النبي صلى الله عليه وسلم sallam أني دخلت الجنة فرأيت ní so annabi ní dakhaltul jannata fara'aytu qasran yẹni pé olúwọba mú mi rí àlìjánná ọlọ́run mú mi rí àlìjánná kọ́dà nínú àwọn nǹkan tí mo rí mẹ́ ra'aytu qasran

so àbílà káyà àwọn kan tó pé ẹni yẹn láíláí wòlé tó ànábì sallallahu alaihi wasallam fẹ́wọ́n Mu'tazila àtàn sọ yìí náà ní sísíbẹ́ tó bẹ́ lẹ́nìkan lọ dá ìròrí Mu'tazila yẹn kalẹ̀ òun náà ni Wasil ibn Ata ẹni tó dá kalẹ̀ yẹn kódà kìí ṣe so irú wọn ni àwọn àìrípẹ́ ni láwá fi ọ̀rọ̀ rẹ̀ a mọ̀ wá fi wó títí annabi sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ náà àwọn onísúfí náà ìròrí tí wọ́n fi orí ara wọn rò ní láwọn tó ṣípa àwọn gbé súfí wọn náà gbé ojú ọ̀nà tàṣọ́bù fún wọn kalẹ̀ so a lè fi wé ọ̀rọ̀ tí ó wá látẹnu annabi sallallahu alaihi wasallam annabi ni dakhaltul jannata anábì ni mo wà aljanna mo rí aljanna báyìí mo sì tún rí àwọn ilé ńláńlá àwọn pẹ̀tẹ́sì òun rí níbẹ̀ bákanáà tí a bá ń sọ̀rọ̀ nípa aljanna yìí àti iná inú tó gbọ́rọ̀ wà nínú àdìsọ́kàn wa ni pé kò sí ń tá lè fi wé o kò sí nǹkan tó dá kalẹ̀ fi wá alìjẹ́nà kódà òkú nǹkan tọ́lọ bá bá ń ròyìn pé wà nínú alìjẹ́nà a lè fi wé ti ayé yìí kódà tó kọ bá ń pa wọ́n pọ̀ tó kọ tí bá ń pa wọ́n pọ̀ tọ́lọ bá ń bẹ̀ àwọn wà nínú al ونمارك مصفوفة والزرابي مبثوثة يقولوا عن كي طلعوا نينو الجنة عن راك عن تاء عن بيت عن بيلو عن قاب تيكي الله باسيت يكالي so ìgbúrò àwọn nǹkan yìí àgbọ̀dọ̀ máa fi wé tayé torí pé kí ní wọn torí pọ́nà tí kó yíwa anẹ́sà ọ̀sánàmà tí kó yíwa pé ní aljanna fiha ma la ainu ra'at ní tó jú òrírí ìtíyàn òrírí náà lọ́wà mẹ́ kọ́dà ìtíyàn bá ń jọun ìtíyàn expect rí wala khatar alàbáàlì àkìlín àhìlín tí ó wù tí ó èyàn imagine rẹ̀ rí náà ni so túnmọ̀ sí pé tá máa sọ bẹ́ẹ̀

kọlọ̀kọmọ́ṣà làwà níbẹ̀ ọlọ́run ní iná iná akọ́rùn ibi ṣárarin kọ̀ǹkọ́s àwọn kìlí tí ma ń ta báyìí tí wọ́n pẹ̀lẹ̀ tàwàrà náà ti ti iná iná ti iná jọ́wìn alkiyama iná tọ́lọ̀wọ́ bó fi àwọn ẹni tó ń jẹ́ ẹni tó ń yẹ olùyapa tọ́lọ̀wọ́ fi iná tọ́lọ̀wọ́ fi ń jẹ́ ó tó dèdè kọ́sù dèdè dèdè pẹ̀tẹ́sì lálá kan náà ni títà rẹ̀ tí kẹta lásán pa pa pa so kátọ́wá ní báwo ní na gangan báwo ló ṣe rí so bákaná nígbàtí ọlọ́run bá tó ń ròyìn àdẹ́sọ̀ ọ̀sọ́lọ́run ròyìn àwọn ọmọ tí àwọn tó bá wọn náà lọ́nkọ́lá wa mẹ́ so anẹ́bìsọ̀ ọ̀sọ́lọ́run ròyìn pé èyàn ní wọ iná pẹ̀lú bí a ṣe kò lé ayé yìí ọlọ́run ó tún ẹni àwọn tí ó wọ́n náà ọlọ́run ó tún wọn dáa bí ó sì tún àwọn tí ó wà lẹ́nà náà dáa yóò sí ara wọn ní dèdè tí ó lè ṣe dèdè ìyá náà yẹn bàtà nàbí ń ṣàlàyé àwọn ọmọ anábọ́lọ́ wọn sì tún wọn dáa anábí wa ń sọ bí e, e, e, ṣòbó ni ara ṣe wá fẹ́ tó yẹni pé kí ìyá yẹn kó bá lè ṣe dédé ara tí ó gbà ṣùkọ́lọ̀ kọmọ́ ṣe wá ní ọmọ náà na anẹ́bìsàn sọ́lá tó ní wa ra'aytul kawthar anẹ́bì ni mo rí alìjẹ́nà kọ́dá mo tó rí alkawthar níbẹ̀ yẹni pé kí ni Imam Ahmad fi mú eléyìí wá òun ni láti fi rinlẹ̀ ipé àníṣẹ́ àlìjánà ó ti wà ọlọ́wọ́ bá ti dá ó ní fara ayìtú ó ní anábi tó ní wà tọ́lá ẹ̀tú fil jannati anábi ni mo wo àlìjánà ìgbàtí mo lọ sí al-Isra ní kígbà tí anábi sallallahu alaihi wasallam tí ó gun òkè lọ ọlọ́wọ́ bá ó ní òun rí wọ́n nága mi kí n wo aljanna faraitu akthara ahlaha kadha anẹ́bìmọ̀ wá rí kí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń bẹ nínú aljanna yẹn bí wọ́n ṣe rí nìyí àdísà anẹ́bì mi ṣàlàyé rẹ̀ gbígbà wọn ṣe rí anẹ́bì ní ra'aitu akthara ahliya al àwọn tí wọn ò ní àwọn ni wọ́n pọ̀ nínú àlìjánná jù so kí la fẹ́ ló mí òun nípa Nabi sallallahu alaihi wasallam ó rí pé àlìjánná ó sì rá àwọn ti mẹ́ níbẹ̀ ipé àwọn tí wọ́n kún sínú rẹ̀ àwọn ọmọ tán jẹ́ àwọn tán jẹ́ àwọn tálíká èèyàn ní náà ni ó kún sínú rẹ̀ so bákanáà ẹ̀yà àdíte jùkú ara rẹ̀ jẹ́ nígbà tó bá sí pé ìṣẹ̀mí rẹ̀ ń bá ń lọ gẹ́gẹ́ bí ìṣẹ̀mí tálíkà kọmọ mọ̀bánú jẹ́ irúsẹ̀mí wò láwọn ń ṣe yìí jẹ́ àá ah, ah, ó jẹ́ pé àìní nílámọ̀ wá fi láyé so wallahi alazim tí yẹn bá lo lo ayé ní ìlú pé yẹn kọwa sí alkiyama lò kọwa sí ayé lò kọwa lè bọ́ sí alkiyama tí ó wà bá tí ò ní dùn mọ́ bẹ́ torí pa Nabi sallallahu alaihi wasallam sọ ó tí wọ́n bẹ́ lè fìyàn sí aljanna ní ṣẹ́jú kan tó bá wá bí yẹn pé ǹjẹ́ ẹniyàn kọ́ ajípa ẹniyàn ló jíyà jù ló jẹ ìyà jù láyé tó wá fi ẹniyàn bí pé ǹjọ́ ti ẹ̀ gbọ́n ìnira rí láyé rẹ̀ yóò jìyà rí yóò gbàgbé ẹyẹ ni yóò lòun ọmọ ti ń jẹ́ ìnira so bẹ́ẹ̀ náà ni tí wọ́n bá mú ọmọ iná tó ṣe pé ọmọ náà yẹn òun ló wá gbádùn jù ní gbogbo ayé òun ni ó gbádùn jù àwọn afi sí iná ní ìṣẹ́jú kan yóò gbàgbé gbogbo ìgbádùn rẹ̀ tó gbá òun nílé ayé so lè túnmọ̀ sí pé ń tó gbọdọ̀ jọ lójú òun náà ni pé báwo ni èyàn ó ṣe ní àǹfààní láti wà ní jẹ́nà ọlọ́kọ̀ọ́bà kó jẹ́ pé yìí náà ni kò sí bó ṣe lè kórí èyàn jẹ èyàn ó yóò sì sẹ̀mí àmẹ́sẹ̀mí yẹn yóò jẹ́ òǹdíwọ̀n bí ọlọ́wọ́ bá ṣe kọ́ kí mùsùlùmí ọmọ wa bánújẹ́ kó máa dá ọlọ́wọ́ bá lẹ́bi àkọ́kọ́ náà bọ́n bánújẹ́ bọ́n dọ́lọ́wọ́ bá lẹ́bi ìyíwò so ọkà máa hàn rẹ̀ lè change kò ní so ẹ̀rí pé kọ́lọ̀ wọn ni pé ẹ̀rí bí sí ń bánújẹ́ ìjẹ́wà yípadà fún àdúrà lèyàn kà máa ṣe pé ọlọ́run ò mo fẹ́ kó bá mi ṣe nǹkan báyìí yí nǹkan báyìí padà fún mi ẹ̀hẹ́ tó pé ìlú yẹn bá ń ṣe inú ọlọ́run gbó tó máa dùn sí ẹ̀pẹ́ ni ń bẹ̀ mí ń bẹ̀ mí tó bá wu ọlọ́run ọba tọ́lọ́run bá rí pé kóun yí ọ̀rọ̀ kárùn-ún gbáná láti gbọ́ kọrùn ọjọ́ kan náà tó ń tẹ̀lé anábi musa ní alaihissalam fitina kòsówó kòsówó kòsówó kòsówó iná ní pariwo pípa mi belon kó tí ẹ̀dẹ́ kamar rí nọ́sẹ̀sìn yí kamar rí teknika anábi musa sì bá belon owó sì dé bí kárùn àṣìdẹ̀ntì wọn rí mánà gbogbo bí wá ìsìnmà ń jòkó wọ́n ti máa ń kírun wọ́n ti máa ń sí dáadáa kò ráyè nǹkan kan máa owó látara pé kí ni owó arziki ìgbádùn ayé

tí ó túnmọ̀ rẹ̀ dípé anábì yìí rí pé àlìjánà yẹ ti ń bẹ so bákaná anábì tí ni wattala'tu fin nar anábì ni mo tún wo iná fara'aytu kadha wa kadha mo wá rí pé <clears throat> mo rí nǹkan báyìí mo rí nǹkan báyìí lára àwọn hadith anábì sallallahu alaihi wasallam anábì rí ẹnìkan wọ́n wọ́n kí nínú náà ṣùgbàtà àwọn ọkọ̀ ní talilé yìí wọ́n ní àwọn àfáàtẹnu wọ́n dùn tamansiwasi tí wọ́n yílò òun ni tamansiwasi tí wọ́n yílò àwọn nù so bí anábi ṣe ròyìn nù anábi tó sọ mú ní pé ìgbà tó ń wo iná òun rí pé àwọn tí wọ́n pọ̀jù nínú náà àwọn obìnrin ni ni wọ́n rọ̀ orí pàwọn obìnrin wọn pọ̀ jù mẹ́ tuntun wọn wọná ọlọ́wọ̀n bá so irú eléyìí náà ó ń jẹ́wọ́ àsìlá ńlá fún àwọn obìnrin kódà àwọn obìnrin ara wọn balẹ̀ ní yọ́tà nẹ́bí sọ̀rọ̀ yìí wọ́n bí anẹ́bí sallallahu ah kí ló dé tó jẹ́ pọ́ alápọ̀ nínú iná ọlọ́wọ̀n so anẹ́bí dáhùn lóhùn pé ah ó ní tó fa ni pé àìmórí wọn pọ̀ ara tí mọ́ jìyànú obìnrin àìmórí wọn pọ̀ àwọn sàbíyà sí ọdá òkè à pípé alkúfúrú a ń se kèfèrí sọ́lọ́run a ń sí lọ́run anábìnrin tí tó ń sọ pọ̀run pípé yakfúrú náà àṣírà wọ́n ma ń ṣe kèfèrí sí àwọn ọkọ wọn ma ń sàìmórí sí ọkọ wọn wọ́n ma ń sí yàngáyàngá sọ́kọ wọn wọ́n fi ẹnu balẹ̀ fọ́kọ́ wọn anábì ní ara tí ó sọ ọjọ́ ma náà kọ́dà anábì tó sọ débi pé tí ọkùnrin bá ń ṣe dáadáa sí aw ahsana ilayha kulla dahr tó bá gbogbo ọjọ́ ayé ní ṣe ń ṣe ma àsántà ìlàyà kọ̀tí ó sóre fún ilé láyé ẹ̀ ó wúlò rí so anábi nírú àwọn ìwà yìí ìwà tí ó mú àwọn obìnrin rí dínú ọlọ́wọ́ wà ní so náà ni àwọn obìnrin tẹ́yìn bá tó wúlò tó náà ṣe sí pọ̀ sọ́dọ̀ wọn so kí ọkọ̀ ọkọ̀ sọ káwọn ojú pé mí náà ọkọ̀ dákẹ́ báyìí yọ́ ma kàyọ́ ma sọ ni yọ́ ma kàyọ́ ma rò ní so kò ní kò ní mú ẹnu rẹ̀ lọ́wọ́ bí kọ́kọ́ sọ pé wọ́n dákẹ́ ọlọ́mọ jẹ́ alọ́pọ̀ tí sọ gan ogó ti bú ọkọ́ ó ti mi wàláhì ọkọ̀ bọ́lẹ̀ lọ́dọ̀ ẹlòmíì ju ọmọ tó bí lọ sórí eléyìí àpẹẹrẹ tí mo mú yàn rí ìbínú ọlọ́wọ̀ bá ní kìyàmà kódà Ànábì sallallahu alaihi wasallam mẹ́rin hadith rẹ̀ tánàbí ní àwọn kan wá bí Ànábì sallallahu alaihi wasallam arábìnrin kan bẹ pé ah ọmọ ń kírun ọmọ ń gbáwẹ̀ ọmọ ń kí al-Qur'an àmọ́ ìwà rẹ̀ ọ̀dá Ànábì ni yọ wọ̀ná yọ wọ̀ná súnà ni pé ara tó bìnrin gbọdọ̀ lákìsí jùnù alìgíṣẹ́ tí Ànábì sallallahu alaihi wọ́n náà aburúláńlá ni kí obìnrin kó jẹ́ tí ń kírun kódà àwọn tó lè yà ní lẹ́nu pẹ̀lú àwọn kàmí tẹ́ ma gbọ́gan tó kóbìnrin mi ó lè jẹ́ tí ń lo ní kọ́ọ̀bù tí ń lo hijabu dáadáa àmọ́ kan máa ṣe sùúrù pé bó láwà sí báyìí sáà lè máa gbọ́ pí gbogbo ẹ̀mí àti lágbájá à ń já èébú èébú ìkaransun náà ni ọmọ ti ní gbogbo gbà kú tẹ bá gbọ́ mi báyìí ọkọ̀ sẹ́rẹ̀ hàn ní ṣe báyìí àṣẹ ah, tí ń lo ìṣàbùnà ní ṣe báyìí so kíru àwọn ènìyàn ká má jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run ká má jẹ́ kí ọ̀rọ̀ tí a nẹ́fẹ́ sallallahu alaihi wasallam tó sọ ká má jẹ́ kó ṣẹ máa wọn lára káwọn ọmọ wà nínú àwọn so yí ma bí ọ̀rọ̀ yẹn ṣe ga tó láyà rẹ̀ níjọ́kan sọ fún mi à ń ah oní ẹ̀rú sí ń bá wọn fún àwọn ìyàwó tí ó ní ẹ̀rù ń bà ń fún àwọn ìyàwó tí wà yìí gẹ̀gán káàlọ́ ọmọ sí nínú àwọn tí pé wọ́n jẹ ìyà ọlọ́wọ́ bá tí Ànábì sọ yìí nípa àìní ìtẹnubalẹ̀ ìtẹnubalẹ̀ fún àwọn ọkọ wọn sórí eléyìí gbogbo obìnrin ó gbọdọ̀ lákíyèsí so ṣèitán ìmọ̀ ń súnmọ́ àwọn obìnrin púpọ̀ jù láti máa fi ṣe ìwà ìwà ìwà sáà ẹlòmí kọ́ra àwọn ará àtàwọn ọmọ wò pé lágbàjá àwọn ah, ọmọ dáadáa lọ́mọbìnrin ọ̀hún ọmọ bú tó lè tó lọ́dọ̀ ọkọ rẹ̀ sí pípọ̀ ọmọ bú wá ní lọ́dọ̀ ọkọ ọjà ìyàkúyà ah, ọkọ gbọdọ̀ wíwá yóò bú ti ẹ padà ní sòkọ́lá tára tàbá bú yóò dákẹ́ yóò ni kọ́nà bọ́kọ̀ bú ẹlòmíì so yọ́ mọ ìjẹ̀yí ọkọ rẹ̀ ni yọ́ mọ dálásí ọkọ rẹ̀ ni ṣètọ́nà sáà dúró ti pé òun ò ní rànú o ní ó jíyà ọlọ́run náà ni so ní ó sì ní máa kúrò lè mọ́lúra rẹ̀ pé at least yí tẹ́mìnà ń sekini tẹ́mìnà ń sekini so ṣe o rí àwọn ìyàwó àwọn sahaba abdullahi ibn mas'ud radiyallahu anhu tálíkà parakul abdullahi ibn mas'ud àwọn ìyàwó rẹ̀ sì ni wọ́n ní wọ́n tún àwọn ní owó so àwọn àdíjọ́ kan pé jọ́kan wọ́n bẹ̀tán wọ́n ṣe pàpà ńlá gíṣẹ́ wọ́n ń wù àwọn mas'ud rí anábì sallallahu alaihi wasallam òun náà kò anábì òní àwọn ìyàwó rẹ̀ ní Khadija ní Aisha òun náà mọ́ fígbà kan ní so àwọn arígbà kan torí tápá Aisha ọba ní ní Aisha òní mọ́ ra ẹrú kó mọ́ túkalẹ̀ so àwọn aríjọ́ kẹ́kọ́ wájẹ́ pé ah, wọ́n bẹ̀rẹ̀ wọ́n bá nábi fa wàhálà nulé so kódà àgbà tó ṣe pé àwọn kan bẹ̀ tó ṣe pé wọ́n náà ah, nábi ṣe fáwọn náà ṣe fáwọn náà nínú àwọn ìyàwó annabi sallallahu alaihi wasallam ọlọ́wọ́ bá ní ya ayyuhan nabi kul azwajika annabi sọ fáwọn ìyàwó rẹ̀ yìí in kuntunna turidna alhayata ad-dunya tó bá ṣe pé ayé ni wọ́n bá ń wá kiri fata'alayna umati'ikunna sọ bí kama bọ̀wá ìfà àwọn ìsì fún wọn ní gbádùn ayé ọ̀sàrẹ̀kúnnà sàráhàn jẹ̀mìlá so ìwàrà fi kalẹ̀ ìwàrà tún kalẹ̀ lọ́nà tó dáa fàífàyí lè bá wá kí wọ́n ni wa in kuntunna turidna al-hayata wa in kunna turidna Allah wa rasulahu wa ad-dar al-akhirah àmọ́ tó wá ṣe pé wọ́n wá píká ruwani ah, tó dánú fa inna allaha a'adda lil muhsinati minkunna ajran azima ruwani ìmìíràn mo ti pèsè kalẹ̀ fún yín kalẹ̀ àwọn aládá tó tóbi ẹni pé aljanna ọlọ́wọ́ ọba ọlọ́wọ́ pèsè rẹ̀ kalẹ̀ fún yín so bóbìnrin mùsùlùmí ṣe máa rí lélẹ́yìí àmọ́kọ́jẹ́ bóbìnrin mùsùlùmí gbogbo gbésí ayé rẹ̀ bó ní ó ṣe rówó tí ó fi hàn ọkọ ilé mà tí ó fi rí bí ṣe fáàrí sọ́kọ rẹ̀ náà ni bá ń wá kiri irú àwọn báwọn

nípa ọ̀rọ̀ fìràẹ́wù ara tí ó fi mọ̀ pé iná náà iná ọlọ́mọba ti dá kalẹ̀ kọ́dà àwọn kan ọlọ́mọbó ti fa páìpù iná yẹn ló lè bá wọn nínú sàárè wọn àwọn kan gbẹ̀tọ́ pé ọlọ́mọbó ti rọra fa atẹ́gùn àlìjánà yóò ti fa wọn sàárè wọn nusratu Ghafir àyà 41 ọlọ́run ní annáàrù yu'raduna 'alayha ghuduwan wa 'ashiyya wa yawma taqumu as-sa'atu adkhilu ala fir'aun ashadda al-'adhab so ṣe pẹ́lẹ̀ mi lè máa wọ́pẹ́ ah iná burúwá wà báyìí aljanna burúwá báyìí yíò ọmọ kan yíò kọ̀ọ̀kan kọmọ wájì pé burúwá níbo ni aljanna wà níbo ni iná wà níbo ni kíníkan wà yíò ọ̀kan ọlọ́run ọba subhanahu wa ta'ala tó dá nǹkan rẹ̀ ńlọmọ tó fi nǹkan rẹ̀ sí so anẹ́bì tó ọlọ́run ọba fẹ́ kó rí nílá ọlọ́run ọba mú lọ́lọ́rin kọlọ̀lẹ̀ ó wò pé òun rẹ̀ ohun tí ń ṣẹlẹ̀ níbẹ̀ so bí kí ọmọ tẹlifíṣàn pé wa 'ashiyya iná yóò ma sẹ́ríwá bá wọn òdúwàn láàárọ̀ wà ẹ̀ṣíyàn àti ní ìrọ̀lẹ́ ẹni pé nínú sàárè tó wà wọn inú bí tán sí sí iná ọmọ wa bá láàárọ̀ àti ìrọ̀lẹ́ yóò ma rí àná tó bá ti dìrọ̀lẹ́ tìrọ̀lẹ́ tó dé tààrọ̀ náà dé wọ́n ni wọ̀yá wọ́n tẹ́kú mú màláíkà láṣẹ ó yá ẹjú àwọn ọmọlẹ́yìn fìràáùn àti fìràáùn náà ẹjù wọ́n sínú àṣàdàlẹ̀ àzáb ìyà tó lágbára iná tó lágbára ju títí inú sàárè yẹn lọ súlé jẹ́ ẹ̀rí tàbí mọ̀ pé àṣẹ àlìjánà méjèèjì ti ń bẹ ṣùgbákaná iná méjì náà ń bẹ ẹ̀yìnà nánà ń bẹ tọ́lọ̀ ọba ti dáa kódà hadith Ànábì ó kílẹ̀ rẹ̀ pé àlìjánà yìí mẹ́jọ ni so ó sì ṣàlàyé àwọn oríṣiríṣi àwọn iná náà tọ̀ eléyìí ń túnmọ̀ fún wa pé inú tó gbọdọ̀ jẹ́ ìgbàgbọ́ wa tí yóò fi mọ̀ jẹ́ mùsùlùmí gidi wọ́n ni kí wọ́n gbà pé aljanna ọlọ́wọ́ bá ti dá iná ọlọ́wọ́ kí wọn ọ̀dá kí wọn ọ̀dá àlìjẹ́nà iná àlìjẹ́nà ò tí ì sí iná ò tí ì sí tóra nǹkan bẹ tó pé àwọn gbà kó tí ẹ bá kú èèyàn kan wà bẹ́ẹ̀ náà ni kò ní gbádùn kò sí ní jìyà so àwọn ìyẹn ibùn mo ti pàdé ẹnìkan rínú àwọn ní kò sí tí ń jẹ́ pé èèyàn ń jí

ọba gbé fóònù ọba pẹ ẹnìkan wọ́n ni ahán ahán ahán ahán ahán pàtó yá lọ́ba pa fóònù lọ́ba ni kíṣẹ́ rí ìtẹ́ bèèrè bèèrè o inú wákàtí márùn-ún dáwọn ń kí bọ́ ti ń kí mẹ́kànù kí láwọn sọ anínú Kùránì mú ló ti fi hàn ní ibi rẹ̀ sórí tó ń sọ yìí ìrún wákàtí márùn tẹ́ ń kí ní mọ́kà gan táwọn gá ti rí inú hadith tẹ́yìn lẹ́yìn ọgbàgbọ́ ìní tọ́láwọn ọgbà tí ń já sí àwọn ọgbà tí ń já àdí sí tàwọn so ìgbà tá tó wá ń sọ̀rọ̀ mọ́ tó rí gbọ́ ó wá bí mí bèèrè ni ẹ̀nà pé yẹn yẹn lọ́wọ́ sọ fún pé kó bí mí bèèrè so aya yìí mo kànra fi hàn pé wo suratu tó lè wo aya 46 ọba mẹ́ mo á túnmọ̀ rẹ̀ fọ́pọ́lọ́ ní Fir'aun annaru yu'raduna 'alayha ẹni pé iná láàmà fi ya rẹ̀ jẹ Fir'aun nínú sàárè guduwan wa 'ashiyya láàárọ̀ àti rọ̀lẹ́ ọlọ́wà ni wa yawma taqumu s-sa'a tó bá tún wá di ọjọ́ gbìyànjẹ́ alkiyama adìkìlù ẹ̀rẹ́ Fir'aun ashadda al-'adab àwọn Fir'aun àwọn tí ń tẹ̀lé àtòun tó wá jẹ ìyà lágbára tó ju títí ìtẹ́ ti jẹ nínú sàárè lọ ní tó ti rí báhùn so ló bá dákẹ́ so mi tí mo ti lọ oníké imam ahmed wọ́n lẹ́n tó bá ń rò ipé anna umar lam tó fi lékọ ipé àti ìdá àlìjánná àbí àti ìdá iná fọwọ́ ọ̀rọ̀ ọlọ́run ni tí a bá ti pé Qur'an nírọ́ jẹ́ nìyẹn sí náà ni pé ìyọra rẹ̀ kó nínú Islam kò jẹ́ mùsùlùmí mọ́ nínú so wa ahadith rasul sallallahu alaihi wasallam ẹniyẹn ó ń pè hadith annabi sallallahu alaihi wasallam ipe irọ́ ni níta annabi sọ irọ́ ni kọ́nà annabi sọ ti pé lára tí èyí ó fi gbà kúnyà ń jẹ́ mùsùlùmí gidi ẹni tó bá ní tó dá lójú ipé kò sẹ́ni kankan tó lẹ́tọ̀ sí ẹ̀sìn àfi Allah wa anna Muhammad rasulillah tó gbà pé annabi Muhammad ìmì annabi òjíṣẹ́ látọ̀dọ̀ Ọlọ́run bá ní mí tí ń sẹ́sìn gẹ́gẹ́ bí mi annabi ṣe gbé wá wa anna yani Isa abdullah wa rasuluhu tó gbà pé annabi Isa tó gbà pé ẹrú Ọlọ́run ni òjíṣẹ́ Ọlọ́run ni wàkẹ̀lmẹ́tùkú tó gbà pé gbólóhùn tí ọlọ́run bá sọ alqa'a ila maryam tó fi ránṣẹ́ sí maryam ni wa ruhun minhu tó gbà pé ẹ̀mí kan náà ni ànábì Ìsá tọ́lọ́run bá dá gẹ́gẹ́ sí dáwọn ẹ̀mí yòókù náà ó wá ní wal jannatu haqqun bá dá wan ti dá anábi ni àdẹ̀kọ́lá ọlọ́ọ̀lì jannata alama kana alayhi anábi ni ènìyàn wà jẹ́nà tó ń tí àwọn ẹ̀ṣẹ̀ tó lè wùkẹ́ nìyẹn kó ní kó ṣe lọ yẹn ni pé ọlọ́wọ́n ọba tó bá ti ẹ̀fẹ́ ènìyàn wọ iná tó bá jíyà ènìyàn ò ní gbére sínú iná òun yóò padà kú mẹ́ tó bá sì wù ọlọ́run létí ẹ̀ ní pé só ti rí gbogbo tó dúó lẹ́mì rẹ̀ dédé yìí mo fi ọwọ́ àlìjánà so látara pé kíni ìmánì rẹ̀ jùkú tọ́ òun ni pé iná ni Imam Ahmad sọ pé ẹni tó bá ń pe ipé tí ń rò pé náà àtàlìjánà kò tí ì sí èyí sọ pé kò ní wà òun sọ pé kò wà àmọ́ kò tí ì sí ẹwọ ọ̀rọ̀ ńlá wọ́n ní ọ̀rọ̀ ńlá ni tó ṣòro fún mùsùlùmí kó máa sọ jùrú ẹ̀ jáde lẹ́nu ibi ilẹ̀ ti máa ń mọ̀ pé ọ̀rọ̀ ẹ̀sìn àfi kí mùsùlùmí kó jòkó wà láìkọ́kọ́ kí ó jòkó kí ọkọ̀ ṣẹ́dàkù kí ni tó èyàn mọ̀ kú kí ló ṣòro níbi kí ní àkètí ah, sí àwọn ìbẹ̀ àmójújọ́gbìn alkiyama kúrò tó dáa ṣùgbẹ́sì ni ọ̀rọ̀ láńlá tó gbúwó tó lè yọ̀ẹ̀kú nínú Islam ni torí pé kí ni anábìjí kó yíwa pé bil jannati wan nar wọ́n ní irú ẹni yẹn àwọn ọ̀gbà pẹ́ nìyẹn nígbàgbọ́ pé àlìjánà ń bẹ àbí ẹni tí bá ń sọ tí ìdáná

sọkúsọ tí ọlọ́wọ́ bá pè ní pé kúrò sí ẹgbẹ́ ọlọ́wọ́ bá ní bẹ̀rún sáwà bí sí ma ń gbé wà lìjẹ́ náà òun láyé wá sọ ní pé gẹ́gẹ́ ní nílà lìjẹ́ náà ní iná níná àìrọ̀ so irú eléyìí àwọn ọ̀rọ̀ kọ́rọ̀ tí yóò bá ń sọ jáde lẹ́nu tí so bí Imam Ahmad bí wọ́n sì ṣàlàyé ọ̀rọ̀ àti ọ̀rọ̀ iná tó ṣe pé nǹkan yẹn olùlọ́mọ́rọ̀ alkiyama wa olùlọ́mọ́rọ̀ tí ó mú ìyàmá jẹ́ mùsùlùmí gidi súnà ní ṣe kókó ó pàtàkì fẹ́ tó bá jẹ́ mùsùlùmí kó má fi ojú díndín jẹ́ ẹ̀kọ́ ẹ̀sìn pàtàkì jùlọ ọ̀rọ̀ tó bá ti ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àkídà ojúṣe wá ní nǹkan ya kèfèrí àwọn ọ̀nà tó rọrùn púpọ̀ ni o ọ̀nà tí a máa fi di ẹlẹ́bọ tí ó mú nǹkan papọ̀ mọ́lọ́run ọ̀nà tó rọrùn púpọ̀ jù ni kọ́dọ̀ ọ̀nà tí a máa fi ń ṣe ọlọ́run ní àwọn ẹ̀ṣẹ̀ tó ẹ̀ṣẹ̀ náà ni ó jẹ́ ń ṣòro so yóò ṣe wàhálà yóò ṣe fìtínà so kò tó ti pé yóò rí nǹkan yẹn ṣe wọ́n lẹ̀ lómi lè bẹ́ ṣe tásìrí ó tutù bọ́yọ́kùnrin àbọ́bẹ̀rẹ̀ tó wọ́n lù tó wọ́n jẹ́ àwọn lẹ̀ lómi lókò wọ́n ṣe gbé oríṣiríṣi pé ó lò sí gíníkan so kódà ìyàmí ò jẹ lómi yóò náwó sí tán bóyá ọkùnrin ọlọ́kùnrin yóò gbóòrò rẹ̀ ní kò nílì kankan sí bóbi olóbìnrin yóò gbóòrò rẹ̀ ní kò nílì kankan sí fìtínà máa ń bẹ níbi irú àǹkà yẹn kódà ẹwọ ọtí mímu fìtínà máa ń bẹ bẹ́ẹ̀ so pé ọgbogbo táwọn kàyí nì sí pé ọtí mú mú sínà sí yìí kọ̀ wá tó kọ́ wá jẹ pé aburú rẹ̀ kò lè tó kíyàn ó dí mẹ́lú pé kò sí àlìjánà sẹ̀ kò sí iná àbí pé ọlọ́run ò tí àlìjánà ò tí sí báyìí ó iná ò sí báyìí so kò lè tó yẹ so kódà ní ti ń jalè ẹwù tí ó ṣe kútùrí pé yóò rólé jà so fìtínà tó ṣe wọn adúrúnká tó ṣe wọn gbé nǹkan ní nǹkan wọ́n kan lu kán lù yọ kẹ́lẹ́kẹ́lẹ́ oríṣiríṣi yóò ṣe wá lóríṣiríṣi kò lè tó lọ́dọ̀ ọlọ́run kò lè tó bí so kò lè tó torí pé irú kíni bíyàn bá ti sọ orú yóò jáde lẹ́nu àbíyàn bá ti tó ń jalè tó ń sísì náà ẹni yẹn òun ó sùn sẹ́kú yóò tó mọ jẹ́ mùsùlùmí àmọ́ wọ́n kàn sọ pé mùsùlùmí rẹ o mùsùlùmí tí kò pé ni mùsùlùmí kò kí àmọ́ eléyìí tí ẹ̀ lè fi mùsùlùmí kọlí báyìí rẹ̀ máa lọ́dọ̀ ọlọ́run kò náà ni àmọ́tẹ́lẹ́ yìí ní ti ń jẹ́ mùsùlùmí tẹ́ ti yókù lára rẹ̀ tó ń bá ti ń rò pé aljanna ah, kò sí ní aljanna rápò sí ti ń jẹ́ iná sórí ẹniyẹn ní ti ń jẹ́ mùsùlùmí ti kókó kò lára rẹ̀ tó bá ti kọ́kọ́ ń rò bá wọn tó gbà bẹ́ẹ̀ tí náà ni ó fi lé ọ̀rọ̀ àkídà ó yẹ kí mùsùlùmí èèyàn gbọ́dọ̀ ní àìkùdíẹ̀ èèyàn gbọ́dọ̀ kùdíẹ̀ káàtó síbi ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àkídà nílà abásúnà fi máa pé ojúṣe mùsùlùmí náà ni kó ṣàlàyé ọ̀rọ̀ àkídà fáwọn èèyàn kó kálùkọ́ gbọ́yé tí a bá gbọ́ tí ń jẹ́ àdìsọ́kàn àkídà yé ìyí ó sẹ́sìn ọlọ́wọ́ bá ọ̀yẹ̀ gómọ̀ pòun sẹ́sìn ó kírun ọmọ pòun kírun ìyàn gbáwẹ̀ ó mọ̀ pé àwẹ̀ rẹ̀ ń gbà fọ́lọ́run ẹlòmí kan gbáwẹ̀ lásán àwẹ̀ bí àwẹ̀ pé ah, ó tún dé lọ́dún yìí tọ́ ó tún yá náà nù a mọ́ tí ń jẹ́ pé iṣẹ́ tí mo máa ń ṣe lára ẹ̀ gangan kò ní ṣe lára ẹ̀ torí pé kí ni ẹniyàn ti ní kùdìẹ̀kùdìẹ̀ síbi ọ̀rọ̀ àdìsọ́kàn rẹ̀ náà lànàbí sallallahu alaihi wasallam gbogbo tánàbí kọ́ fi ṣe dáwà rẹ̀ ní nǹkan bí ọdún mẹ́wàá ọ̀rọ̀ àkídà lànàbí sallallahu nǹkan wọn kí nǹkan yẹn sá jòkó ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ làwẹ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lẹ́yìn ọdún so lè ó ọ̀rọ̀ àkídà bó ṣe pàtàkì tó sọ́lọ́wọ́ subhanahu wa ta'ala tí ó fi ẹ̀ṣẹ̀ wá lé ojú ọ̀nà islam yìí ọmọ yẹ̀wà kó níbẹ̀ gbogbo nǹkan tí ma mú yàn kó nínú islam ní ọ̀rọ̀ tí yàn ní mà ní àdìsọ́kàn tí pé ó tí yàn bá ti ti ní èyàn ní jẹ́ mùsùlùmí lọ́dọ̀ ọlọ́run kọlọ̀kọlọ̀ ikú musulmi lẹ́yìn ìyìn ó rò pé musulmi ni àmọ́ lọ́dọ̀ ọlọ́run kìí ṣe musulmi lọ́dọ̀ ọlọ́run so kọ́lọ̀n kó má ṣe wá báyìí kọ́lọ̀n kó jẹ́ kí àlìjánà tí a ń sọ̀rọ̀ nípa rẹ̀ kọ́lọ̀n bá kí ó jí káwaná káwaná tí ó wọ àlìjánà náà kọ́lọ̀n kó sì kó rọrùn fún wa gbogbo iṣẹ́ tí ma ń mú rọrùn fún yàn kọ́lọ̀n kó mọ́ṣá fún wa ṣe so iná ọlọ́run ọba kọ́lọ̀n kó mọ́ṣá làwọn bẹ́ẹ̀ ṣùgbọ́n nẹ́bí sọ̀lọ́run sọ́nà bóun náà ṣe máa ń bẹ kódà gbogbo gbà ó kéré ju ànábì obìnrin lẹ́ẹ̀márùn kí allahumma inni as'aluka aljannata wa a'udhu bika minan nar kódà ànábì tó mọ́ sí pé allahumma inni allahumma inni a'udhu bika min adhabi jahannam gbogbo òun la ànábì máa ń ṣe àsìkárù rẹ̀ kí ọlọ́n làwọn so ọlọ́mọ wọlé wa ànábì ní sọ báyìí kátó alẹ́ nìkan mọ́ jáde síta kọ́ mọ́ ní iná náà kò sí tí ń jẹ́ iná so anábi ń sọ pé nǹkan bẹ anábi tó ń bẹ lọ́n kọ́lọ́kọ́ ṣọ́hun bẹ so irú ẹ̀nà ìbá náà ṣe gbọdọ̀ rí nìyẹn sí kọ́lọ́kọ́ mọ́ fi ẹ̀ṣẹ̀ wá lé ojú ọ̀nà dédé wa bihamdik ashhadu

nítàwọn ń pè lákúdá àwọn ní pé ẹni yẹn ní pé ó kú ọjọ́ àsìkò rẹ̀ ò tí ì tó sí jẹ́ kó yé wa ní pé nínú al-Qur'an ní pé èyàn ò lè kú èyàn ní àsìkò méjì láti fi kú èyàn ní àsìkò méjì láti kú ibi mẹ́nu hadith anábi pé tó yẹn bá ti pé ọmọ oṣù mẹ́rin nínú yíò so ọlọ́run á likulli ummatin ajalun ẹnìkọ̀kan ló ti lásìkò tí ẹ̀ tí ó lò láyé la yastaqdimuna sa'atan wa la yastakhirun ọlọ́ ni kò ní lé ìṣẹ́jú kan kò sí ní dí ní àsìkò tó lọ́wọ́ bá lò tó kọ fún kálukú kò ní lé kò ní dí káwọn ní ẹnìkan ó ti wá kú ọjọ́ kú lò tí tó ní yóò àmọ́ so kọ́ ẹ̀pẹ́ nìkan kú so gbà tó kú tán

tí communication ti wà very easier ǹjẹ́ gúrò ọ̀rọ̀ àkúdà máa yóò rí pé yóò gúrò rẹ̀ máa torí pé kí ni àwọn ìrújú táwọn ṣàyàtí ni ẹ máa ń lo àwọn àlìjànú oníkébóyẹ́ nìkan bẹ ńlẹ̀ yìí nìsìn nílọrin bàbá rẹ̀ wá ń bẹ lẹ́kọ̀ọ́ bàbá wọn ti wá kú sékòó bàbá wọn lè wá ẹnìkan lè wá sọ́dọ̀ rẹ̀ ó sì kú bóyá láti ọ̀nà ló ti kú tó ti ní bàbá ti kú ní ẹgbẹ́ ní kankankan àmọ́ ohun tí rẹ̀ tí wọ́n rán sí ọmọ ohun so wọ́n wà ní ẹnìkankan wá ní wọ́n ni bàbá wá wá bàbá wá ní múlẹ̀ abóòlẹ̀ ọmọ mi kí ní kankankan yí lọ sí jẹ́bà ní lọ jẹ́bà ń bẹ́ òun ni so yí padà sí kò ní ọ̀túnlá so bóò wọn ò tí rẹ̀ ni tí wọ́n rán láti kó náà bóyá wọ́n sì ẹ̀kọ́ lẹ́ta ọmọ ẹni tó fẹ́ràn wọ́n kàn ní ah, ní bàbá kú ọ̀rẹ́ bàbá ti kú yọ sọ́jọ́ ní yéè bàbá fara hàn mí níjọ́ Sunday yéyéyéyé ǹjẹ́ gbọ́ ìwọ́n nìsìn ìrọ̀ ní iṣẹ́ àwọn àlejò náà nìyẹn tó bá ti gbé pé bàbá kan kú wọ́n sáré gbé àwọ̀ rẹ̀ wá sọ́dọ̀ ọmọ rẹ̀ wọ́n sì wá ti fẹ́ pé bàbá yẹn gangan ni so láti fi da àdìsọ́kàn ọmọ yẹn rú fara hàn èèyàn so n tí alìjẹ̀nú bẹ́ ṣe náà àmẹ́wò nìsìn tó pé èyàn kú nìsìn wọ́n ti mọ̀ pẹ̀ ara lé bílápájá ti kú kìí kankan ìjẹ ẹ̀rálìjẹ̀nú kankan wá gbé àwọ̀ ẹ̀ kankan wá má so ibi tẹ́ ti mọ̀ pé ìrọ́nù so kùnrin lẹ̀ so wọ́n lọ àìlẹ̀ iṣẹ́ àwọn alìjẹ̀nú tàbá ti rí pé ń ṣẹlẹ̀ náà سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك